وعلى آله وصحبه وسلم تسليما السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته تنيني وس شوال إنه لو يوم لا يودو 1438 يا سيدي 23 oṣù kébìé nọ́ọ̀lù twenty three ìhọ́dọ́ twenty twenty seventeen alẹ́kùn. insha allah baabi bukade iyo tagda khilafatu nurul yaqin ingini kidai isi baabi yake akukola ta'assubu quraishun تعصب قريش على النبي صلى الله عليه وسلم ما دوك التعصب is dogmatic dogmatism nadhani ko dogmatism ó ní egu kan wípé ń wọ́nyún òyìn ọ̀tùlẹ̀ yìí ìyẹn dúkìá wákìtì correction mú ìgbàgẹ̀ ní bàkú ẹ̀tí ẹ̀nà kẹwàá lè bí mù ewu ẹyan wọn wù pẹ́ kí akẹ́wọn wù yí ẹ̀ pẹ̀lú kẹ̀dé ẹ̀gbà kẹ̀dé gbójúmọ́ tilẹ̀ ìmáṣe lẹ́kẹ̀ ní yómùnà dúró sí ìlà tí ó dé kéwàá lẹ́kẹ̀tẹ̀ abó croix mà wọ́n yàn. ona udagu ya dini ma kakun yotule ala nabi sallallahu alaihi wasallam yuda nabi muhammad badi ni kanabi na gane ku to fakara yujudu e ma doki ta'assubu gidai oyin ko ni kale ne o si dogmatism e ke go kakon ni e woyun onye kwedego ụnyọta ya nedule ami koresh ma agụkọ na ịmak ma dago kpọọ n'ụdị maka enwe ya mate ma amawoyo ụnyọta idu ka n'ebi aka ile anebi ka ihe ọniwu ihe ọbara ụma ino du ka n'ebi nne ka ịṅụ ụnyọ abịa ma gị anebi aka kwụ ịhere ya nyọtụle soso yuda maba bakuma kẹrẹ tó yẹn sàkàkìtì ẹnkùn yà dàkí àmúdà wọn. ba gane ku ta'assubu da ta'assubu ko abuwa ta'assubu gidai yawo agbogbo ki mo ona mezhabi kadu ona ti ta'assubu pe mezhabi ona ta'assubu pe mezhabi se ba e e sunna ya nabi ba mezhabi dugi shoko dunya wa dole wallahi islamu genelero na mezhabi legen

tolu taasubiya biya biya nake wɔnyu iwɔnyu gam gam gam gam gam abanya kɔ na anibi ɔna ya anibi anibi ma yɛn ti kɔ ani la wa ma zaa galibasar wɔ ma tɔgɔ ugana anibi labɔ n'ojo tɛn ɛdɔ anibi alabɔ n'ojo tɛn wɔ ma yɛn ti kɔ ani la wa gbegbe lɛ ɔyɔ alɔ anibi fɛ bɔkɔlɔ mu na oyo ŋa yɛ dɔn gbegbe lɛ akɔlɔ na anibi lo tia kaki akɔ ohun bi la le bɔ yẹmi má lẹmi mẹsẹ àbí gbẹlẹ kọjú ọwọ ẹfẹ ìmá ló ń gbọ mẹdọ ń gbẹ ọgá náà ń gbẹ yánà níbi mọ ọba níbi mọ ọmọdù rẹ tọ́lá alhamdulilayi yẹmi má lẹmi mẹsẹ àhìbì yíyà nínú dúró kìtàbà kọ́gẹ́lẹ́ ní ìhun hundred percent ẹ̀ṣọ́ e náà yá níbi ẹni e dúró ẹmọ ní ìhun dùtí ọ̀hún náà láwọn ọ̀rẹ́ dùn ẹni dúró dé o máa kì kọ́gẹ́lẹ́ ní ìjẹun lè ọjọ́ kí mú dé máa aliyano jokimu dema uredo jokimu dema ama maola maka ma pe mata ma me ma pe mate ma mere ma wo mama mo ne bitona yo popa taasubu yo bo meja bidomo taasubu ya balu dur turuka domo be terika kishamone yema ma worobi e uduko ene aki nwa yo na mi derike ma amago kene la pe nwe cheke ewe lɛ ŋɔ tee ma yoyi taa subu bɔɔl ŋbɛ amaale bɛ dɔ ama mi wu jan sɔla mɛsɛ bin sɔla dɛri ka se ma yadi ni o gbe kama tete waye gbe gbe amɛ kama ma kele ŋɔ yɔn nini wo ka kɔ ne kama dago yɔn nini kaka ma te ɛnu ɛsɔ ma na ŋa mɛ aseke ne ne la ŋa mɛ aseke abe lɛ ŋɔ mani dogmatism oyo oyi oyo na kamadago ono gushe ko ki machi akma no wo yin adini tasu budomo ko ero kresa mi kaviri de e malek manine e juda ne bi muhammadu tasu bugido na ki tasu ba wa taka mune kidu kuja adini bone isi aka mọtọ bee ta hɔ kuma no yɛ hiane kuma subo kuma fast kuma sharp ilimi e etene mama nukpeyo kpɛ yɔ yɔ ka yɔ karate ma lɛ ɔkato lɛ miɛ ko ne k'a da walahi mama abiruju biti biti biti biti todo ala olu tɛ jigi den الذين كفروا لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة كو الذين كفروا لي مدامي كافري كو بنيتا من أهل الكتاب كو من أهل الكتاب bóṣà mi àlò kìtàb àmì jíù kwami christian ẹ́ eh? alẹ́dínà káfàrù òbẹ́fìlìgàmúdé káfìrí min àlè kìtàbí kó àmì jíù kwami christian wọ́n mú ṣìrìkì náà kwami káfìrí àti òde òjá nà mẹ́ta òṣèmọ́nù rọmọ òṣèméjì bọ̀tò ṣẹ́kàṣẹ́ pẹ́rọ ọlámọ́nu àlò kìtàbí ṣọlámọ́nu àmúṣìrìkì náà ṣọlá kà kafiri maka gbogbo wí kafiri oyè wa ìmí àmàṣúde màdó maka màlì mọ́ṣíríkì náà yìí àmà wúná àmà wóòlù but olólòlò àmì mọ́ṣíríkì òbé yìí maka nàkẹ́jú rẹ̀ mí kẹ́kẹ́ àmì ọ̀kà tí mẹ̀ ń àjá ṣe rẹ̀. lẹ́mìẹ̀kún mú ń fẹ̀ kìínà masu bok ma ya mu darube gaskiya ta tan hatta تأتيهم البينة سند أتبع كان رجوا وهما أنا رجوك وهما تعصب olúùlù tààsùbùtán àyírọ wí híkìdù híkìdù ṣòlúùlù ẹ̀díẹ́nẹ́ báyí hásádà hásádà ṣàyílọ ikú hásádà ṣàyílọ ẹnà ọgbẹ́ ìwọ̀njú adẹ̀wọ̀n ìwọ̀n káàyè ẹ̀yẹ máa jẹ nígbà kí o fíà jọ́ngàn níbi ìwọ̀n múdò wọn yọrù ṣàníbi yìí káì ìmúdò wọn bà káàdì ní lẹ́bàkí àmàgbọ́ ọkà máa lọ tó náà ìgbàtẹ́ ń lè bá ní mọ́mọ́dò bàkú náà àmà lọ ayé ẹ̀jẹ̀ máa yẹ níwàkẹ́ òhìá àmà èso àṣùwọ̀n níbi àníbi mọ́mọ́dò ẹ bọ́ sí àníbi ńlá ẹ gbọ́ sí ní wọn fáàmì mú ayé ṣe dáadé lam yakun munfakina masu bugu madaru bi gaskiya ta tan hatta ta ti yawon bayyana sai da kanin reju ya umar ɗan da kanin reju le rasulun min allahi ya tulo suhufan mutahara oníṣẹ́ tẹ́mẹ́yẹ oníṣẹ́ yọ gbẹ́kọ̀gbẹ́kọ̀ ìwà mọ́mákú gbọ́ ọjọ́ oníṣẹ́ lẹ́kì àwáyé ìwà pàkẹ́yù yẹ tulo suhufan mutahara ulita viola kakisie koyo ho fe kimani wan ni agba uma yolita viki ana uma ki agba uma fi ha kutubu ma amo do do da shiri ashiri ki shedago yo memele ide hon ki na uma ungi hasada ayelo bibi hekidu olulu ebiene taki commerce àmì àmọ́ alùlùkítàb àmọ́ màkà níbi sójà ní mẹ́ka àwọn àníbi òtítà láyé kó odò wí àmọ́ tápá láyé ké pọ̀ yọmọ́ kú igbélégbélé táàmù àbẹ́bí ọ̀rọ̀ àtà níbi muhammadu tó dẹ̀ àníbi òtítà láṣọ ọ̀hún èmi nà yányá dò wí àbámà níbi ọwọ́ ọwọ́ dúkìtì rẹ̀ mà àtọ̀mọ́ àṣàdò kó rè mẹ́ àmọ́ àyà kó yọmọ́ ká ní ọyọ àṣàmẹ́lẹ́kẹ́ àwọn kó àtọ̀mọ́ àdó kà má bí ọmọ alẹ́ ọmọlẹ́ àyè todo yo ko ke so ya mani ya do ani mai min se de an yo ami arab amurata ma ya mane yo mo ki je gbadu kan ni bi la yan wa ki le o madu ani bi la yan wa ngbo yan du ko iya to ya marab kinani e ma ni bi le le du ko mo lu le biene bai lo e biene kuma ne in yo ma se ni suje kuti mẹ́yẹ yẹmájẹ nípa kéfẹ́ àyàn àfíà ibè tẹ́lá níbi ẹ̀ṣà níbi ẹ̀ka máa ṣàní mọ̀ọ́mọ́dé ẹ̀ṣà níbi ẹ̀ka máa lẹ̀ bọ́bà àmà àṣọ àṣùyà níbi ẹ̀lẹ́ ọ̀nàmà sànù yẹ gbìtì mẹ̀gánù yẹ gbìtì àmà òbẹ́ yìí àmà ó yẹ gbìtì malẹ́ ẹ̀hún ọjọ́ ká ẹ̀ sọ́rọ́sọ̀rọ̀ bákàrà yẹ́nì wàkánú mi ń kọ́bùlù yẹ stẹ́pìtì hùnà ẹlẹ́lẹ́dínà kẹfẹ́rù tánẹ̀ tánẹ̀ dẹ́gbẹ́tàkà níbi muhammadu kiwa amacha kora ta gboko bo yoko yoki mate kudunga moja makafiri achudi ko yoka ni bi yuti tala ko yoya ya dudu yi o yoke mdudu yama ni makede mana e akeje ni kola al kamali boyo kamikafiri aje ni suje gbiti ke anya jogu kwamela mama ki anya jogu kama wore bi kama bodango nganya kama kafiri ke yo elo mana majeka ne bi awame abek majetan gaskiya ngola min ngola mai ta ba jabe kiji gaskiya ace ma woni gaskiya wa ne bi muhammadu ne ami kabri makka nu konu ga so dei amma wace ni history ewa wa ne bi muhammadu ne kaki na ne bi ke anya wo titala ato ya bi ibrahim ato me ma ngaya nya chei kanu bi ibrahim amma ukoma keebi ojuebi kaki rabbana wa ba'athihim rasulan yatlu alayhim ayatihi ayatika wa yuallimuhum الكتاب والزكيهم ويعلمهم الكتاب والحكمة إنك أنت العزيز الحكيم أوجو إما نبي دكواني وما ممنا anibi kenya dudu ku ya tomi iyo mafebe wate ya komo litawewe bae hadithi emu kí mmadụ tọọ na-ewe mana ebigide echa n'ebibi anibi ibrahim abi ebile kpekọn ebile mama ki ebile kpekọn yamani ma ikpekọkọ yamukọkọ ma tẹyin ni tan ọyọ ẹsẹ na kọla ọmọ ẹkọ mẹ ya gẹmi gẹmi ba wọlá ìdáni àti bẹmẹ sí ibẹ ẹwọn ọmọ náà mẹ ẹwọn mẹlú lẹ ń ayọ ẹjú mi àbá ṣé ọmọ ẹkọ ya gẹmi gẹmi gẹmi. nínú kẹ́rọ̀ lórí ma ní àká níbi ká àyà wọ́n adábà kà níbi ibrahim ọkọ̀ ma bèbí ọjọ́ àmà ní ọjọ́ kẹ́ mà níbi lẹ́dù kọ́ àní ńàmà mà ń bá bèbí rẹ̀ hì ẹgbọn ọkà ká yá wọn gbó bèbí. ma ebutu tẹtìyàtì àwùjọ ọdún mẹdẹ o ọkọ mẹyà gèmígèmí tí o jùlẹ àti olè awúdẹ inú wọlá àmọtọ yọkọ kàtúmí birikiti tó máa nù alẹ o mẹwọ ní gèmí rẹ gèmí rẹ mẹwọ. àyà wọn lò kìtà bìkà mẹ àbẹká kàtán. àmì káàbìrì yìí ama ni history ukwo ma ni bi ibrahim akibio yota ni akwo yoki ma ni bi dukwa ni ni ani bi lenga ma yuta ni gba ki anya wa eh aya ma woro lebi bilivu hizi ebi ne dabe ki enyo eh gaskiya dabe ki emi o de nga ma ya che ma mna yuta ni bi utitala ki wa amago aka ni bi leki ya oyenga kama dago jimu ingu ngawa dago nka ma yuta na iromo ogo bo abo video akijo ma be bi okato ma ma be kuma bin abo katula de ki anyo e wa gwo yo ke yo ke yin obo du ki ase me yu kwiti kwa ome ene ki na ki sha ko gani o me un ki wa je to gani lobi ene ki sha bi ha o me un ki wa je ti wa lobi so gele ma kan ama bebi me yo ke won kata baraka du nga ma nga mama okati albaraka ye ko ne ki je te o me mu bi ogele to mi ka buri makai amenwe gichangula oja makwengwe kama nadu nojima amagu akani litigeza utitalale yaba engile hawa kuju ngama ami yu kwa ni kristo ni mango wa manu udojo mo amagu akani bishehe mahanya kudui todwele ngama ya chato wako yoke mani vetitala dudu kuyo mama na kem dukwane ngama kama gorele viboke ya chodikede kama dango nganya kamelelo ẹ̀wọ́ àníbì muhammadu ìkọ̀wọ́kùn àtọ̀ yàmì yíò pàmì kírísítẹ̀ àmà ẹ̀ẹ́ ní kídíkà mẹ́mú yà ní ẹ̀pẹ́ náà màpá níbi muhammadu ẹ̀hùn kẹ́ àdàmì àdà kídíkà máa ṣuṣu yà níbi ẹ̀lẹ́ ayé ẹ̀yẹ máa jẹ nígbà kí fíàmì àfíà fíàmì àwọn ọmọ rẹ̀ bóyá na níbi yóò ti tala ọjọ́ kẹ́ẹ̀kọ́ àmàlè bẹ́lẹ̀ ní ẹ̀hùn yẹ máa ṣàlì yìí rẹ̀ ayé lọ́pàá kódò ta'assubu sie nga dini makpo atoyma against ene anabi muhammadu ami kafiri kama no de no muno mune no bi na duko ko no muno muna che yi anabi kama maki do ma wo yugede anabi la yame imdanga kama wo yu du no dun dun no jima du ta no ko o yin wa kon de mu yin anabi ngene so so ti to bi ya mo de ma ba tààtùbù lọ́nà mọ́nùmá ojú e níbi mọ́mọ́dù rẹ̀ ọ̀nà ojoojoojú ìdábẹ̀ ta rẹ̀ tààtùbù dogmatism ojú kẹ́dọ̀ náà kàmí kábìrì maka ní òkẹ́dọ̀ náà kàmí alùlùkítà bíi nẹ́kú ìgbélé kùmà jẹ́ ká níbi àyàn wáyé àmà wọ́ọ́rọ́ bíi mo ló yẹ mà wọ́yìn gẹ̀ẹ́sìkíyà tane yìí gbí gẹ̀ẹ́sìkíyà lẹ́dẹ̀ mà wọ́yìn gẹ̀ẹ́sìkíyà ká níbi àyà yíyà àṣejẹ́ gbé ti kóhùn fọ́kẹ́lẹ́ iya amache omachi oh, makai ma woro bi ma tobi ami kabri maka me ani bi titale ya ma woro le bi kama tele bi amalu kitabi maja ola ni video litaima me ya ma woro le bi kama tele bi na ni bi la ya rasulun min allah yatlu suhufan mutahhara otaka da gi agbai suhufan mutahhara otaka da ni si ikise fe be mi te ise fe bu ngeye do te ìṣẹ̀fẹ́ bọ́nà ìlátẹ́ ìṣẹ̀fẹ́ bí wọ́n ọládú tẹ́ ìyá àwọn lè fún ẹyẹ ọ̀dọ̀ ẹni dún ìyá bẹ̀gà ìmẹ́ni dún kìdágọ́ náà gọ̀ mí tabdúkẹ̀ nùmáwẹ́ tabdúkẹ̀ yọ ẹ ìṣèpẹ̀dọ̀ ẹni dún kẹ̀kẹ́ ayọ̀ yọ ìṣèpàlà yìí fi àkótóbù ńkọ́ yìí mà táàkì ẹlẹ́yẹ wọn àbókìdẹ́ yìí mà wọ́n yìí kẹ̀kẹ́ kàkà níbi dọ́mọ wa ìyá àyàn tató bì àyàn sọ̀pọ̀tò wọn àwọn màṣẹ́ mamu yaya mamu jẹun ŋɔjɔ ŋɔmɔ la lɛ do wa wɛmɛ tɛfɛ rɔkɔ lɛbi na utul kitɛ bɛ ilɛ mi n bɛ andi mɛ jɛ ɛtumul bɛ yina lɛbi na utul kitɛ n bɛ kinu le ta fi ɔjɔ wɛmɛ tɛfɛ rɔkɔ maya daru mamu fiatu kan ilɛ mi bɛ andi mɛ jɛ ɛtumul bɛ yina sɛdɛ o bi ka nɛrɛ ya ŋɔma iko k'i ma kɛ dɛ k'i ra ŋɔma dɛ ìkéèlẹ̀ ń màá dẹ̀vẹ̀lọ́pù yẹ́ gbé ti pààyẹ lọ pé hékìlù yìí màá sáni tààfùbù yẹ́ bí ẹ̀jẹ̀ náà wọ́n gbọ́sẹ̀ ni wọ́n wà máa wọ́n after the order iná lẹ́sìn náà káfàrú min alil kitaabi wọ́n mushrikina fi naari jahannama kholidina fiha ulaika. هم شر البريئة إكرا ورش me kwe jura ma yayi ma yonyo me to karatu e ka chano yi nga ba yoyi karatu ka ka na ki me ye hi ki me ye do kuma me ye present igbo do me ya ki karatu ana le ki ole jil amale ma me gola ka kai bayani lem yakuni de madoki suratul bayyina madoki suratul munfaki o dun dabɔla mɛ luta taasubu nkini taasubu bogi dɛ wa kpako yi dɛ tɔ ewu bo korosi ŋa dojo lukanga ba yɔ yi على النبي صلى الله عليه وسلم إلغون يدو كما هو ديفندو يدو لا يدو لكي وجود النبي محمد فقرة الأول فقرة يجدد تبدل حب قريش للنبي ufedokobo قريش نتبدل إمو تشنجي إمو بايلو نمو دون بوكو بون mundu wedo todo oyo anibi iku imoto kwegba ka nibi ma wa tani ikwane pari eyan ikwane ku igeskia ikwane ku mola ngamone ikwane ku chokopa ene dugi na lela mona ngiju abe kuma ngiju mun yong ne duangi ja nibi muhammadu amana gbagise ne dudo ama bobi jo mekwana bobi jo mbihi o mekwana ngi hiyo ama yo engogo engogo kisha ngudik med ko mede hu metono omale muri da ya mudeu imudu wedo wa qurbuhum lahu bu'da umeru kuma meru anibi dene bu'da museji mudeu imudu jijiru wa sidiku ene gaskiya kuma do anibi imu pa ilongi ya mudeu keziba mama ne bi dudu ne yimi wa amaluhu usia ne bi duki chache mamudu engu huzwa engu ke nkolo ya ne bi se du chuke malu chuke ke fakaratu thania wadhalika ila shene happen ila shene wa mundu da'ahum ila ibadati llah kwe gbagide ne duma odo ak me ale bojo me mala odo ke te me wonyu ke ekiti pabia taya umaire akele ki pataji umaire me kona alevedo me kona alebengu mune me kona arengu mune e, kuma mu ko abare ya allah eda munu muhara rojo ya je setan ce de ke odi chen odi condemn ko abiana ki di odi kamnu te de ngamone abo maduma abo tabili gi ide pabia kidi de odo mak mado makolo yi bidia gbegbele makolo yi shiriku gbegbele wa yi shiriku di o man engogo engogo shiriku chameng meke metome di o maniki kola to mɛ mɔdzɔ bi tso kete mɛ wɔnyɔdzɔ ɛnɛ ki wɔnyɔdzɔ tɛ dɔ lɔbo akama ya du dɔ gbo ka e o gbo lɛ kuma ko aw ma wɔnyɔdzɔ tɛ dɔ kuma ma ŋa yɔ nɛ munɛ sɔdzɔ le ni ki sɔdzɔ ma wɔnyɔ tɛ dɔ ma le li moto nu ma ayɛrɛ ho ŋa ma le kuma du hɔ bɛ aka amewo yi da kuma ataki ma ɔdzɔ ma ga wusi koe kodo lion lɛhun de sa atɛma gbɛrɛ ma gbogbo amɔ ya atɛma se kuma na wi o lion le amu dabi ti o ko. bodu na gbome ata ah, kabir allahu akbar ele bojo pa na ele bojo gboyi le iwa e yele iyan men nda se uk tele ne du so ayi an ene mi positive ke te du wa che ko negative ni e fix un ne yun yawe e akini un na ye pa je to ngate na waya ye pepa ikete tenike adi edodo mayunu unala okolo ye e tenike to yi diki gwane ngune sede ke siriku shuka take okpa bi ngune e jene ki de siriku sede ke ka to da bale se shal ko jode ki nyong male bo ho ngane bi kaele abi duma do aje bare to ya wo aba ali hatahu da ma ngwe ki hain ko le romo iyo lodungi amengare munek mare lo yo yo erere aṅụmụna lobi ọjọọ iwu nyọlọ yóòdè nyọlọ arúdè jẹ́ngá sókàtà ẹ̀ṣẹ́ wọn náà sábà kó là mẹ́n àbádáha ilẹ̀ bọ̀lẹ́lì ẹni dókítà rárọ̀ òdè àníbi òdọ́rẹ́ ní ìlà arúdè dùsẹ̀wìn ìlà ọmọlẹ́mẹ́hì ẹ̀yìn màkẹ́ ẹ̀ṣẹ̀wìn ìlà jẹ́ngá ní ìlànà máa yẹ ẹ̀ṣẹ̀ kí o ama ah, maka muda makahili jenga mae cha kahili togboke hang jene waire abola lea jene wa megi reaction ma fakratu salisa fakora ketare walakad saru ila ammihi oyo lele gaskiya mace mule saru malitubu tugbo amihe ọma ya tam inado agbonyu nga nebi ya defend nga nebi iga na ọla nebi bien mama la idu tugo nwule watolabu minhu an na- ar-rasula to ma te tene yowo ma biye bi ha hana nebi muhammadu an sabbi alihatihim beba mu de dalili wa tadlili abaihim pe kama tamadene la ama tama kishudi sene la machi ama shotegu sene la ama shadukuku sene la ama bewa sene la bodu kisajuru sene la ama chomilulu sene la ama chibegu sene la ama tema ya shonleta kama ngama gora matama bi e, me kango me ki onele ikakojo marare ni makele mi amena ato ni madela te report mama ne eh. a ase ka kuma rara ɔyɔ ɔyɔ do kɔma rara o ɔyɔ nu yi ma ɔyɔ nu pa yɔ kɔ kɔbɔ tɛbili ga ka ye ele sɔ la ni se gba mi ka biri ni to lɛ ŋa do ɔyɔ ka ka yɛ nu dɔbo tɛbili di sɛ kabu ya ele di lɛ ɔlu do eke adɔ hundred percent amɛlɛ kpa bi ya ele ɛni e hã yi to dɔbo ya ele mɛ rara ɔyɔ mɛ rara ɔyɔ ɔyɔ ɔyɔ sɛ nu pa yɔ ɔyɔ sɛ nu yi ma. ṣe lẹ́ṣọ̀ọ̀là ní se ṣe gbà bújá ilẹ̀ ní ṣe lẹ́ṣọ̀ọ̀là ṣe gbò wọlé ìdè fún ìmọ̀kí ra ní ṣe lẹ́ṣọ̀ọ̀là ṣe gbà bó láàbì ní ṣe lẹ́ṣọ̀ọ̀là ṣe gbà wújìjì káfìrí dúpẹ́ gbódùn yìí tó dá màá ní kò mọ́jọ́ màá jẹ́ kọ́jọ́ ma kọ́ ọ̀nà wọn ẹnì na á lè bọ́ ṣẹ́ ẹnì ìlà ọmọ wọn dagano la bebe tebe tebe tebe tebe rigi tebe rigi ko tebe rigi hala akeyon we ayugo bele en kamaya aka imi ipiti en we na me aka ngo tebe rigi hal kama ko ne kele bojo le ba ne bi o gele na me aka e tebe rigi ka kibidi en ogo ogo gide ya ne atmeti amachi me tono amacha kan

usona meyi wonu begole egal ko sosone zikiri ene duki boji mi zikiri udo go ikma cheyi ogani ogo ikma cheyi ama so tewu ene duki

adabi tobi wasali ki madoni yan wa fasara lono mune limengu kai ko to ci limengu cin limengu ci i mean lime yudlilu abaahu abile ki aka kama te mak machashu di yechene la wa yasifahum bi adami al aqli ki ayiwe ma kimana kilin wal hidayah ah, ah. Lime, si lime si lem magane ko on yi yi de ka tu wa gani mi ya ka nga ma dudo ola lede lem yu dilili aba ahun ani bi gosi gosi kwane kaka ma tame amek me yewe bi jama tame ne lama che hiki ma diola lede ama tame mana akalin wal hidayah ama tame manu tonan anibi gosi gosi akogene le manu nagane ko lem on sisi liman lem yudlil aba'ahum anibi wakama tama senelan wa yasfahum bi adam al akli iya wajibi makman akalin nin wal hidayah iya lubokolo wajibi makakma tonan nin ila sede بعد أن تمسكوا بحجة تقليدهم سند باقا مامو تمسكوا كما ويو بحجة هجة هجة يوم تقليدهم كما تيما إنا ما يبو bikani tí a ká níbi gòṣígòṣí wá kàkà máa tá mẹ́jẹ náà lá máa náà mana ń tọ́ tó rọ́gẹ́lẹ́ wọ́kẹ́ dúdọ̀ yóò kẹ́ tù wá yìí ẹlò gbogbo ló wá ni condemn àmásòdè gbogbo ló mú ẹbí ẹnẹ kìdí òde ìyẹn wá kà é ìdí ẹrú mẹjú ẹbí ẹnẹ kìdí òde báàrẹ òde òun ẹ wá kà é ẹ má tẹ́ ní jẹun wà màmí rọmọ ẹlò gbogbo ló ẹ kọlà bọ́ọ̀lù samaru bọ́ọ̀lù ẹ jẹ́ níbo máa nà ní yẹ ẹbí ẹnẹ kìdí òun kì má yàn ẹnẹ ní má nìkì nà dín ní gẹ̀ẹ́sìkíá

akpọwawa kene kina dina ni muhammadu kìí àtsọgọ́yì ṣé onúgẹ máa ń yẹ bó máa nà yìí onúgẹ ní kàmá ṣe yìí kìsìmí you are giving them correction kàkà mẹgìdọ́ ọjọ́ tẹ bòjì máa mú mẹ́rin yíyan mú mẹ́rin wá ti dọ́mọ̀ tọ́gẹ́lẹ́ nà níbi kàwọn mà ẹ̀ka yá níbi lẹ́yìn ń wọ́jọ́ rẹ̀ kọ́lẹ̀ tẹ́ وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل قالوا بل نتبع ما بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون وإذا قيل لهم gbogbo ma ká mẹ́bà tamà náà ìgbọ̀lá kìí sílẹ̀ dẹ́kì wọ́n jọ́ dọ́ ìkùránì dẹ́ máa dún máa ọdọ́ kùmà kàún má ìtẹ́bí ọmọ ẹnzọlọ́lọ́ mẹ́rin lè bẹ́ ń kó jọ́ ọdún mẹ́rin náà tẹ́rọ̀gú mẹ́lẹ̀ bá màtámẹ́ ní ká màtámẹ́ tẹ́ ní ẹ̀lá ọmọ náà màtí tọ́kẹ́lẹ́ màkàndó mẹ́rin lè bẹ́ ń yóò mẹ́mẹ́lẹ́ ká ọ̀lá òrọ̀gú na mamụmụda kọlu me bel kai ọnụ lalẹ ọnụ ayẹlẹ agban wata ino gbẹngẹ kí anyọ kàmẹ gwọnyụ dẹ nga mamụmụda nne tẹbẹ̀ẹ́ ma alfeina alfẹ́yìnà makọ yẹmẹ kwa ịba alfeina leyon ọ̀yẹ́mìnà na makọ ma ni ẹ̀jẹ̀ ni hù kùdà gọ̀mọ́ jìgìrì yìí ma alfaina ne ka wa kerebo alayya ba na ka kereba mata o yun ba engile na awo yuke wa ni ni a aida me le bu a le se istifhamiya ro walau kana aba'u idagwa e kama tama la yakiluna shay'an kibedu madomo mami ojo alebomi kimaja kibede ike malekuma pe be ma le bi ojo ni wala yahtaduna kimasha ki matona yopopa eona kamadagole ni mastila wo ya mata malepo ego jiko ji mahali kaka mata mana kele ni re ibe enki yo na pe be de jamani malen ani bi ya kola ma ma pe be de egba mata malen still ayo yi kore ta fi oyo wa ki adu tona uma ki ya mu me yuti kuma pibe kuma me bene ki de on lei ama ti ma ke ki adu tona uma ma de ni ma in sa ta ma le ma le bopo yi ayele na me تعالوا تفكر فكرة الرابعة فرد هم ردا جميلا فردهم إدوهمما إر yuridu yuma raddan jamilahu yake yun alijun jali duma wa rasulu mustamirun fi nashr ad-din anabi a continue e da dini pogo eh e continue e chenwi e da dini pogo wa ila kalimati al-haqq ko edi kola gaskiya tate anabi a continue anabi continue ile ayela na nana kàtẹ́kì bọ̀bọ̀ tọ́gbà àmì àti ẹlẹ́kọ̀ọ́lá mẹ́sàn mi àwọn ṣe wọ́n mẹ́fẹ̀ẹ́ ni òlùkà mọ́ọ̀nà ọ̀dọ̀ òun mẹ́mẹ́ ṣe ọmọ ẹ̀jẹ̀ mẹ́sì rìsẹ́ẹ̀sì gẹ̀ fíà àmì àti ẹlẹ́kọ̀ọ́lá mẹ́kì yọ alihamudulilá alùkàgbọ́yì ọjẹjẹ káàmì rédíò nẹ ọjẹjẹ káàmì lóṣù kọ́lọ́ tọ́ ń gbọ́n àdá ayọ̀ òlùkà yẹ kéjì ní àgé omi tí a kó